mighty armies clash in a struggle for total domination. The scales can be tipped by one man. Who has the courage to confront his fate. Who is Kesari? Kesari! Kesari! Caesar! And make a choice that will decide the fate of the world. Yeah! Bastard! Bastard! Hey! made oath upon taking this job. To be faithful, loyal, and honest. also to serve our country with all our strength. We would never relent. ọlọ́pàá ni tí wọ́n fi rán yín láti wá mú yín kí sáré. tí iná bá rí oyin á gbàgbé ilé tó fẹ́ jó. alágbára ńlá ni késàrì o. ǹjẹ́ o mọ nǹkan tí késàrì fi ń ṣàgbára. àṣẹ òrìṣà ẹnu mi àṣẹ òrìṣà ẹnu mi ìtì bá wí onírúurú àgbà àṣẹ òrìṣà ẹnu mi. kí ló dé ẹ̀dùn tó fi ń jà wọ́n. gbogbo alamọ̀ pé ẹni tó ń sìgbà ò lówó lọ́wọ́. bẹ́ẹ̀ of course torí owó ló ṣe ń jalè. gbàrà mi lọ́nà tó bá ń ṣàn tá a bá wá rí igi tó fẹ́ dí àgbàrá mi lọ́nà especially igi bí irun tiẹ̀ irú wọn máa ń bá àgbàrá mi lọ́nà. ọ̀rẹ́ gbọ́ kẹsàrì ò ṣe é pa. àwọn ah, ẹ̀rọ sọ bẹ́ẹ̀. àwọn fẹ́ràn ẹ̀ sí kẹsàrì ìjọ tí èmi yáyọ̀lá aka ẹ̀jẹ̀ ti bá fojú kọ kẹsàrì níjọ́ yẹn ló máa jẹlẹ̀. wọn sọ fún ẹ pé ẹnìkan kì í palẹ̀ ẹni tó bá lóun fẹ́ palẹ̀ irú wọn nílẹ̀ pa ẹnìkan kì í pọmọ lágídí èmi késàrì apákọ̀ ẹkún apákọ̀ oṣù apákọ̀ ọ̀ṣọ́ apákọ̀ àjẹ́ èmi apákọ̀ kú apákọ̀ àrùn. Matthew twenty two verse twenty one ó ní ẹ̀fìtì késàrì. ẹ̀fìtì késàrì. fún késàrì. give unto Caesar what is Caesar's. má bàa wọn ẹ. bíbélì ló sọ bẹ́ẹ̀ dẹ̀mí fi hàn pé bí gbogbo ohun tó bá jọ mọ́tò olúwa fòlùwà. tí àìsàn wá rí kọjá lójú alájà gbọ́dọ̀ sí fún un àlọ́pàá ìyá bá rà.